أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì. àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́hún àlékún ìgbàgbọ́ òdodo èyí tó jiná kọ́lọ́n kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe wá lọ́mọ ṣe wá lọ́mọ náà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run eléyìí tún ní akida class akida class níbi tá a ti máa ń yanjú àwọn mọ̀sá ìlú àkọ́díyà àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo tó múnádóko tó yanrantí ibi tá a ti máa ń ṣàlàyé nípa àwọn àdìsọ́kàn òdodo tó yẹ kí mùsùlùmí ó ní àtàwọn àdìsọ́kàn bú tí ò dáa tó yẹ kí mùsùlùmí kọ̀ọ̀kan ó ṣọ́ra fún àlàyé tí à ń ṣe lọ à ń ṣe àlàyé àwọn ìròyìn kan àwọn attributes èyí tó yẹ ká máa fi rinlẹ̀ fọlọ́run pé ọlọ́run o ọba tó sánmà àtilẹ̀ o ọba tó dá gbogbo ayé o ó níròyìn báyìí láwo a gbọ́dọ̀ tako ìròyìn o bí kò sí pé a ṣe isbat a àfáàmù ẹ̀ pọ́lọ̀ ọba níròyìn yẹn a ti yanjú ìsbátù ìlúwìláì tààlà aláàmàkàlòkọ́ọ̀tìhì nínú tí mùsùlùmí ò fi máa jẹ́ mùsùlùmí òdodo òun ni kó gbà pé ọlọ́run ọba ọba tó ga ni lórí gbogbo ẹ̀dẹ́ ẹ̀tọ́ dá bó sì ṣe ga yẹn sánmọ̀ ló wà ọlọ́run ọba ń bẹ ń sánmọ̀ bí in his essence ọlọ́run fúnra rẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ọlọ́run bẹ ní òkè sánmọ̀ lókè àlẹ́ àràṣì lọ́hùn bọ́lọ́run ṣe wá wà ní òkè àlẹ́ àràṣì lọ́hùn tọ́lọ́ ń jẹ́ ọba gíga yẹn nínú tí yóò fún àwọn èèyàn ní ìṣòro òun ni tá a tún wá fẹ́ ṣàlàyé yìí àṣebọ́lọ́run ṣe wá jọba gíga tó wà ní òkè sánmọ̀ lọ́hùn tó mọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyé tá a sọ pé àhátọ̀ bí kúlì ṣe ń ilmọ̀ ìmọ̀ ọlọ́run rọ kiri ka everything Allah's eternal knowledge encompasses everything gbogbo nǹkan nìmọ̀ ọlọ́run rọ kiri ka ẹ̀ wa asheikh al-allama Muhammad bin Salih al-Uthaymin nínú àlàyé tí wọ́n ń ṣe nínú tírà àwọn tí à ń lò yìí ṣẹ́ríhù alàkídátìl wàsítíyà bàbá ní n tó tọ́ka tún fi tẹ̀lé gbígbàpọ̀ lọ́run ọba ga yìí òun náà ni ìsbátù màáyátì láàyè lẹ́kàlùkì bọ́lọ́run ṣe jọba gíga tó wà lókè sánmọ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run tó wá wà pẹ̀lú àwọ̀ ẹ̀dẹ́ jama ẹni tí ọba gbọ́ yé yóò takò làákàyè pé ah ṣé nǹkan yóò ti wà conflicting báyìí ọba fúnra rẹ̀ ń bẹ ń sánmọ̀ atọ́wá lọ́wọ́ àpẹ́lẹ́dà rẹ̀ àáfàá ní òtakora wọn tá a bá ti lè sọ̀rọ̀ ọba ọba gíga ni ó o àáfàá ní tó tún yẹ ká sọ náà ni ọ̀rọ̀ ọpọ́lọ̀ ń bẹ pẹ̀lú àwọn ẹ̀dá kọ̀bíyàbùdù náà kàtà náà kò bayna kaunihi fawqa kulli shay wa kaunihi ma'al ibad baba muhammad bin salih al-uthaymin kọ́lọ̀ kó bá ní tàmọ́lẹ̀ sí kábàárì wọn baba nítorí pò lè hàn sí ọmọnìyàn míì kó rò pé sí òtí wa tànà kúdù sí contradictions òtí wa máa ṣẹlẹ̀ báyìí alọ́lọ́run ọba ọ̀nbẹ lókè gbogbo ẹ̀dá àtọ́wà lọ́nbẹ pẹ̀lẹ́dà fàkánà mínàlì mọ́nà sí i jiddan bàbá ní nínú tó wá bà mú gidi gan òun náà ní kọjá sí wípé ká wá mú wá àwọn àyà al-ayat allati tuthbitu ma'iyata Allahi lil khalqi bada zikri ayati al-uluwi àtìlẹ́yìn ìgbà tá a ti mú àwọn ẹ̀rí wá nínú Qur'an bọ́lọ̀ ọba wa ọba gíga ni ọba tó ń bẹ lókè sánmọ̀ ni ó tún wáá bá mu púpọ̀ ká tún mẹ́rin wá náà pọ̀ lọ́wọ́ bá ń pẹ̀lú wa a ti gbà pé kúlù húwà lọ́wọ́ ahad ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọlọ́run pé méjì kò sí lè pé ọlọ́run ọba alágbára ohun tó sánmà àti òun yẹn ìmọ̀ rẹ̀ rọ kiri gbogbo nǹkan ó sì tún wà pẹ̀láwọ̀ náà lórílẹ̀ kọ̀takura wọn rárá ẹjẹ́ a máa bá lọ á yanjú ẹ̀. àáfàá nítorí wípé tá a bá ń sọ̀rọ̀ pé màáyàtú lọ́ọ̀yì àáfàá ní màáyàtú lọ́ọ̀yì tààlà tàǹkọ́símù ìlà kìsmẹ́yì ká sọ pọ́lọ́run ọba ń bẹ pẹ̀lú ẹrú ẹ̀ ó pín sí méjì a ní màáyàtú àmà wà màáyàtú khassa pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú èèyàn ṣe méjì ló pín sí alákọ̀ọ́kọ́ ọlọ́run máa ń bẹ pẹ̀lú èèyàn àmọ́ generally ọlọ́run wà pẹ̀lú èèyàn lápapọ̀ lódidi wà kọ́ọ̀sọ̀ specially ládàáyanrí ní àáfàá níta abálọ́lọ́run ọba ń bẹ pẹ̀lú èèyàn kásọ̀ ní ti àdáyan rí pé ọlọ́run bẹ pẹ̀lú èèyàn o specially òun náà tẹ̀ ń kọ́ símù yìí la kìsìmẹ́yìn ó tọpẹ́ sí méjì mọ̀kọ́ yádà tó ń bì ṣákásín wà mọ̀kọ́ yádà tó ń bì wásín àáfàá ní kálọ́lọ́run bá ń bẹ pẹ̀lú èèyàn generally àti specially specially làwọn sọ pé ọlọ́run wà pẹ̀lú èèyàn ní ti ẹ̀sà ní ti àpọ́nlé ní ti sísàdáyanrí ó pín sí méjì ó lè jẹ́ pé ọlọ́run bá ń bẹ pẹ̀lú èèyàn ní tẹ̀sán àmọ́kọ́ yádà tó ń bìṣáhásín tọ́já sí pé a sọ pọ̀ mọ́ pé ẹnìkan báyìí èèyàn báyìí ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀ nítorí nǹkan báyìí wàmọ́kọ́ yádà tó ń bì wá sín ọlọ́run dẹ̀ lè wà pẹ̀lú èèyàn náà ní ti àdáyanrí látara àròyìn ìròyìn àmọ́ ṣàlàyé ńgbà bá ń tẹ̀síwájú àáfàá ni ẹja mú kọ̀ọ̀kan àṣé àlìmáìyàtù àlàámà kálọ́lọ́wọ́ bá ń bẹ pẹ̀lú ẹ̀dá lápapọ̀ fàyíyàlẹ̀ tí tẹ́ṣmọ́lù kúlà ahadin min mu'minin wà káfírin wà bárẹ́n wà fájìrin ìtó túmọ̀ sí náà ni wípé àáfàá ló kó sínú. Si àlọ́ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú mọ̀mìnì ó ń bẹ pẹ̀lú kẹfẹ́rí ó ń bẹ pẹ̀lú bárù ẹni tó jẹ́ nire wàfáájírò ó ń bẹ pẹ̀lú tọ́ọ̀gì pòkì agbẹ́rùgbọ́nrí ó túmọ̀ sí pé wíwà pẹ̀lú wa yìí jẹ́nẹ́rálẹ̀ yìí ọba ń sọ nínú hadid hadid ayé ọlọ́run ni wàhùwà máa kún àìnà máa kún tún àṣebíkíbi tẹ́ ẹ bá rí ẹ bá wà ọlọ́run ọba ń bẹ pẹ̀lú yín ọlọ́run wà pẹ̀lú yín láàyè káàyè tẹ́ ẹ bá wà. máa kún àṣẹ ọlọ́run bẹ pẹ̀lú yín ń bẹ pẹ̀lú ń bẹ pẹ̀lú mọ̀mìnì ń bẹ ó ń bẹ pẹ̀lú ẹni tí ò kírun kódà tó tó ń bú ọlọ́run tó ní ọ̀sọ́ ọlọ́run tó ń bẹ pẹ̀lú ẹ gbogbo àyíká àyè tẹ́ ẹ bá wà ọlọ́run bá ń bẹ pẹ̀lú yín o ẹ lọ gbọ́ eléyìí òye àáfàá lẹ́rìí láti mú wá yẹn tá a bá ti lè gbọ́ yé pé màáyàtú lọ́ọ̀yì àlàámọ̀ ká sọ pọ́lọ́run ọba ń bẹ pẹ̀lú èèyàn ní ti jẹ́nẹ́rà pé lápapọ̀ èyàn èyàn ọba àmọ́ sin lọ́hùn èyàn ọba àjẹni re ìbá àmọ́ jẹ́ ẹni re ọlọ́run lè wà pẹ̀lú ẹ̀ so wíwà pẹ̀lú eléyìí kò special so ti yé bọ́ọ̀lù ṣe tó wà pẹ̀lú ẹ̀ náà kò ní ọmọ jìyà tó bá di ọjọ́ gbèǹde alkiyama àáfàá la gbọ́dọ̀ lọ gbọ́yé dáadáa èyí làwọn àáfàá wa ń pè ní alimaiyatu alaama. Al so ẹ̀rí ẹ̀ ní ká lọ wò yẹn ní suratul hadid quran chapter fifty seven verse four ẹjẹ́ a máa tẹ̀síwájú. àfààní amọ̀lẹ́ kọ́ sọ káwá sọpọ́ lọ́wọ́ bá ń bẹ pẹ̀lú èèyàn ní tẹ́sà ní ti sísà dáyẹn rí ẹ̀ èyí pé special ni àwa lòun pín sí méjì alẹ́ ìtọ́jẹ́ pé mọ̀kọ́ Yáda àbí ṣákásín wà mọ̀kọ́ Yáda wàsín. Wa àǹfààní ẹja mú ẹ̀rí alìmọ̀íyàtú lè kọ́ sọ alìmọ̀kọ́ yìí adátùbí wá sí ká sọ pé Ọlọ́hun ń bẹ pẹ̀lú ẹ̀dá ní ti ìsàdáyẹnrí ní tẹ̀sà ṣùgbọ́n ń tọ́fà ni pé torí ìròyìn kan ni ìròyìn kan tẹ́ni yẹn ní láàánú àwọn ìròyìn ẹ ń bá wà pẹ̀lú òun spẹ́ṣíálì àsìmí àti yóò ṣe wàhálà tó pọ̀ lórí ká ní àwọn ìròyìn dáadáa kan la àáfàá lẹ́yìn tó bá ti lè ní àwọn ìròyìn ńlá kọ́ lọ ọmọ pọ̀ ọmọ wà pẹ̀lú òun specially ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn jẹ́ ni ẹ̀sà ẹni tọ́lọ̀ ń ṣàdáyanrí tọ́lọ̀ ń lé pọ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹjọ́ àwò àáfàá ní tá a bá lọ wo súrọ́tù nahali Quran chapter sixteen òun ni súrọ́tù náhálì nínú súrọ́tù náhálì yẹn àyà one twenty eight ọlọ́ni iná lọ́à máa lẹ́dí iná takọ́ o wà lẹ́dí iná òun mọ̀sínú ọlọ́ni dájúdájú èmi ọlọ́run mo wà pẹ̀lú láwọn tó bá bẹ̀rù mi jẹ́mọ́ kí ni ìròyìn tó wà ń bẹ̀ sífàtò takọ́ wa. àfẹ́ni tó bá níròyìn ìbẹ̀rù ọlọ́run la ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀ spẹ́ṣíálì kọ̀dẹ̀sí ń jẹ́ bẹ̀rù ọlọ́run ju nǹkan méjì lọ fẹ́ẹ́lù tọ́ art ntọ́lọ́run bá ní a ṣe ká ṣe wàjìtì náà bùlìmọ̀ náà yí ntọ́lọ́run bá ní ká jìnà ọba ń bẹ pẹ̀lú ká lọ gbọ́ yé wàlẹ́dínà ó mọ̀ sínúùnì àtàwọn tí wọ́n jẹ́ ní ire tán ń ṣe dáadáa ìròyìn méjì ló wà nínú àyà yìí ká tó lè rí àlìmáyàtù àlìkọ́sọ́tù àlìmọ̀kọ́yàdàtù bí wàsfin ìròyìn dáadáa láàrí ẹni tó bá wá níròyìn ńlá ọlọ́run wà pẹ̀lú ẹ̀ specially so nínú àyà 128 twenty eight ní Quran chapter sixteen sọ́rọ́tù nahal arisifa taye atakowa wal ihsan a rí ìròyìn ìbẹ̀rù ọlọ́run àti ìròyìn mímọ̀ ṣe dáadáa ìtí ìsáànù dẹ̀ kó sínú pọ̀ ihsan nínú tí ìsáànù kó sínú òun ni tó ní àdìsí jìbìrì ìlú tánàbí sallallahu alaihi tó ń jẹ́ ká máa gbọ́ yé pé ti ń jẹ́ ihsan pé èèyàn jẹ́ ni ire òun ni à ń ta àbúdà lọ́ha kàánà kàtàrà kéèyàn máa sin lọ́hùn bí ìgbà téèyàn rọ́ lọ́hùn ó túmọ̀ sí pé ni re ẹni tí kọ̀rọ̀ rẹ̀ ọ́ da gbangba rẹ̀ ọ́ da ẹni tí ó máa ṣe nǹkan torí ìtọ́lọ́hùn ẹni tí ó láwọ́ tí ò ní ya hun ẹni tí ò ní mú nǹkan míì mọ́ lọ́hùn ọlọ́run lòun ọmọ wa ma sọ̀ so mọ̀kọ́ yádà bíi wá fín ìròyìn dáadáa òun ni ìròyìn ìbẹ̀rù ọlọ́run ọlọ́run àbíọ́ jẹ́ ká níròyìn yẹn la ká lè bẹ̀rù rẹ lọ́sàn àtòru ká bẹ̀rù rẹ ní kọ̀rọ̀ àti ní gbangba ní gbogbo àyíká bá wà. wàlẹ́bí náà ń mọ̀ sínú ọlọ́run láwọn tó bá tún ń ṣe dáadáa òun ọmọ wa pẹ̀lú wọn ẹ̀rí nìyẹn. bàbá wa sheikh alaalaama muhammad bin sọ́lé al-Uthaymin nínú sẹ́rù al-aqidatul wasitiyya yẹn bàbá ni wà á mọ̀lẹ́ kọ́ sọ àlìmọ̀kọ́ yá dàbí ṣákásín ẹ ríròyìn ká sọ pọ́lọ́ wọn bá ń bẹ pẹ̀lú ẹ̀dá spẹ́ṣíálì ṣùgbọ́n òun adépọ̀ ó ní í ṣe pẹ̀lú èèyàn ṣáks pẹ̀lú personality ni bí ṣákásín mu'ayyan pẹ̀lú àdá pẹ̀lú èèyàn kan tá a ṣàdáyàn rí ẹ̀ pé ọlọ́run bẹ pẹ̀lú lágbájá yìí àáfàá ní ẹ̀rí irú ẹ̀ famíflù kọ́ọ̀lì yìí tààlà ànàbí yìí irú ẹ̀ náà ni ọ̀rọ̀ tí ọlọ́run bá ń sọ nípa ànábì rẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní ibi àti nígbà tí anabi sallallahu alaihi wasallam tó ń sọ fún sọ́ọ́hìbù rẹ̀ àbí bakri siddiq àti nígbà tánàbí ń sọ fẹ́ni tí wọ́n jọ wà lórí hijira yẹn lórí ìrìn àjò tọ́lọ́hún tó ń sọ fún pé abubakar la má banújẹ́ la tahzan má wàrírí má jẹ́ bánújẹ́ ó mọ inna Allah ma'ana má jàyà rẹ̀ ọjà dájúdájú ọlọ́run ọba o ọ ń bẹ pẹ̀lú wa o ta lọ́lọ́run bá ń bẹ pẹ̀lú bẹ́ẹ̀ èèyàn méjì anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam àti khalifa alakọ̀kọ́ alakhalifatul awwal abubakar siddiq radiyallahu anhu ẹ rí i pé bẹ́ẹ̀ bishakhasin mu'ayyan àsọlọ́ ń bẹ pẹ̀lú anabi asalam ọ̀dẹ̀ ń bẹ pẹ̀lú abubakar èyún àsàdáyẹn rí èèyàn bẹ́ẹ̀ o nínú súrọ́tù tọ́ha Quran chapter twenty verse forty six ọlọ́run ọba ń sọ fún ànábì wa Musa àti Haruna ànábì ọlọ́run méjì ni wọ́n so nínú àwọn méjèèjì Musa wà nínú ulula azmi àwọn ulula azmi àwọn resolute prophets àwọn ànábì ọlọ́run márùn-ún tán jó nípinnu ńlá ọlọ́run ọba wa ń sọ nípa ànábì wa musa aleyhi sọláàtù wasalam wa haruna aleyhi masalatu wasalam ọlọ́run ọba ní iná ní màákùmá àsùnmá wa àrọ́ ọ̀họ́ àti dájúdájú èmi ọlọ́mọ ń bẹ pẹ̀lẹ́yìn méjèèjì màákùmá màáyàtọ́n kọ́sọ̀tọ́n mọ̀kọ̀yádàtọ́n bìṣáhásẹ́ni mu'ayyan ọlọ́run bá ń bẹ pẹ̀lú ànábì Musa specially àtànábì ọlọ́run Haruna tọjọ́ mọ ìyá rẹ̀ ọlọ́run dájúdájú èmi ọlọ́run mò ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì mò ń gbọ́ ń tẹ̀ ń sọ mo sì ń rí yẹn irú bí ọlọ́run ṣàdáyẹn rí èèyàn méjì àáfàá ni wà áàvì yìí àkọ́sù mínà mọ́kọ́ yíyá dá ti bí wá sùn sẹ́ẹ̀rí nọmba two yẹn tọ́lọ̀ wọn dà kó èèyàn á òun tún wà specially special òun tún yàtọ̀ torí pé tọ́bẹ̀ èlé mọ́ lọ́hún tọ́bẹ̀ èlé dáko ẹnìkan pé ìwọ ọlágbájá mọ̀ ń bẹ pẹ̀lú ẹ àáfàá ẹni ọlọ́run ni o ṣùgbọ́n rú yàn tó ó súnmọ́ kọ́mọ́sẹ̀lẹ̀ mọ́ torí pé tàwọn ọlọ́run fẹ́ rán pé òun ń bẹ pẹ̀lú tiwa so kọ́lọ́n kọjá wa náà láwọn ìròyìn la tí ó fi mọ́ wa pẹ̀lú wa specially torí pé ru sàbẹ pàtàkì ò bá yùbọ nà káàb nínú hadith nígbà tá nàbí asalam tó ní kí ò bá yí ọkà pé ìrẹ ò bá yí lọ́ọ̀ ní kí n ka sọ́ràtù lè bá yí náà fún jìbìrìlù wa bá mi ó ní sọ bẹ́ẹ̀ ó ní sàmánìyàlá ọlọ́run dá akọ mi ànábì lọ́lọ́run dá akọ rẹ ò bá yí kẹ́ bu ẹ̀kún ni àwọn tọ́lọ́run rẹkọgnáìsì wọn ní sánmọ́ ẹ eh, ọlọ́run mọ̀ sánú náà jẹ́ kanú àwọn tó dá mọ́ sánmọ́ èèyàn lè popular láyé tọ́lọ́run ọmọ tí ò kọ̀kọ̀ kò nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run so ló fi já sí pé ká súnmọ́ ọlọ́run púpọ̀ àwọn sàábé tó ti lọ ọlọ́run dákọ́ ó ń sọ kóun wà pẹ̀lú wọn Abubakar làkàtẹ tànàbí Musa àtàrú náà làkàyè hmm? so afa ní falima iyatu darajat ama tó ń mọ̀ tọ́lákọ̀ tó ń wà káàsọ̀ tó ń mọ̀ kọ̀ yádà tó ń bí wàásù wà káàsọ̀ tó ń mọ̀ kọ̀ yádà tó ń bí ṣáàsìn àáfàá ní kálọ́lọ́ wọn bá ń bẹ pẹ̀lú èèyàn ó ní levels amam tlakọ èyí tó lóòjù ń bẹ òun ni kọ́lọ́ wọn wà pẹ̀lú èèyàn generally akẹ́túlẹ̀ sanpaná ó lè jẹ́ ọ̀tá ọlọ́run ó lè jọ́rẹ̀ ọlọ́run wàhọ́sọ̀ mú kọ́ yíyàdá àbíwáṣùn ọlọ́run tó lè wà pẹ̀lú èèyàn ní ti sísàdáyẹnrí ní ti tàpọ́nlé ní ti special ṣùgbọ́n ròyìn téèyàn nílà ìròyìn dáadáa ọlọ́jẹ́ kọ́lọ́run ọba ó ṣe kí ni o kọ́mọ wà pẹ̀lú èèyàn àbí kọ́ọ̀sọ̀ ọmọ kọ́ yá dàbí ṣáksìn mọ̀áyàn àbí ìtọ́ ẹ̀pá àṣàdá yẹn rí ẹ̀ àwa fìtì sọ́dọ̀ èèyàn kan pé lágbájá ọlọ́run bẹ pẹ̀lú rẹ lágbájá ọlọ́run bẹ pẹ̀lú rẹ àáfàá lè tọ́ wá sọ ẹ́ ṣáájú náà lè tọ́ lọ́n bá ń bẹ pẹ̀lú èèyàn tó sì ṣàdá rí ẹ̀ pé ìwọ gangan ni so èyí òun ló jẹ́ dìkẹ́ni o lọ́jẹ́ tí ó ga jù so ìyẹn lábala àkànṣámù àlìmáìyà àwọn ọ̀nà wo ni kọ́lọ́ wà pẹ̀lú èèyàn ló pín sí ọ̀nà méjì ni ntọ́dẹ̀ wà lábẹ́ kọ̀ọ̀kan láti sọ yẹn ní ṣókí táwọn àfáà wa sọ. àfáà nínú tó tún jọmọ́rọ̀ pé òun náà ni pé tù tán tún ilmi láyà o. ṣé ká sọ pọ́lọ́run bá ń bẹ pẹ̀lú èèyàn ṣé ń bẹ pẹ̀lú èèyàn ní ti hakíkí ni ní ti pàápàá àbákẹ́ ń sọ metaphorically sọ́lọ̀ ń bẹ pẹ̀lú èèyàn ní ti pàápàá ni àbákẹ́ ń dà á pè ní ilmi láàyè ìmọ̀ ọlọ́run là ọba gan ń bẹ pẹ̀lú àáfàá ní ṣe ń tà ń sọnù pé ìmọ̀ ọlọ́run ni wàsámọ́ èyí wà bá sọ́rí yìí àbí bọ́lọ̀ wọn bá ṣe ń gbọ́ nǹkan tá à ń sọ àbí tó ń rí ní tá à ń ṣe ǹjẹ́ ń tá a gbà lérò nu wàkúdírátì yìí àbágbára rẹ̀ wàsòlùtọ́ọ̀nì yìí àbí ibi tí ìjẹ́ ọlọ́lá ọlọ́run ìdarí gbogbo ayé ọlọ́run ìjà lágbára lórí gbogbo nǹkan ọlọ́run àbíbi tó dé wọ̀rọ̀ ìrìzálíkà mi máa ní rùbùbíyàtì àbáwọn tó tó yàtọ̀ sí ń tá a sọ nínú àwọn àtúmọ̀ tí rùbùbíyà ọlọ́run ká sọ pé ọlọ́run òun lọ́ba tó dá nǹkan òun lọ́ba tó ń ṣèdí ẹ̀mú fún nǹkan òun ló ní nǹkan lánìkápá àbáwọn àtúmọ̀ míì tí rùbùbíyà jíjẹ́ ọba ńlá ọlọ́run tó kó sínú àáfàá ní aksaru ibaroti salaf rahimahumullah ṣe rí tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣíwájú rere fún wa nínú ẹ̀sìn láwọn tọrọ àkídà ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ ìmánì tí ò dàrú rárá kò dàrú mọ́ wọn lọ́wọ́ bàbá Sheikh al-Allama Muhammad bin Salih al-Uthaymin ní tá bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣíwájú rere wọ́n ní yẹkùlùún ìtọ́pọ̀lọpọ̀ wọn ń sọ ni pé ìnáhà kìnà yàtọ̀n ánìlẹ̀ ilmi wà ánì sámúì wà lìbàsọ́rì wà lọ́kúdọ́rọ́tì wà máa ṣe bàbá àlè wọ́n ní tọ́pọ̀lọpọ̀ àwọn aṣíwájú rere tí wọ́n ń sọ fún wa náà ni pé wíwà pẹ̀lú wa ọlọ́run yálà ní ti gbogbogbò àbí ní ti àdáyanrí wọ́n ní tó túmọ̀ sí náà ni pé àdàpé pé ìmọ̀ ọlọ́run tá a ní àhápọ̀ bìkúlì ṣe ìní ìlmọ́ ìmọ̀ ọlọ́run rọ ká gbogbo nǹkan wọ́n ní túmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàfù sọ́ọ̀lì tí wọ́n sọnù pé torí pé ìmọ̀ ọlọ́run rọ ká gbogbo nǹkan ó rí gbogbo nǹkan ó gbọ́ gbogbo nǹkan ó mọ̀ gbogbo nǹkan ó lágbára lórí gbogbo nǹkan so wọ́n ní fàyẹ̀jẹ̀ alúnà máa nà kọ́ọ̀lì ìwà wà máa kún nínú ètò àrùsọ́rọ́ tó lè àdídì yẹn Quran ten verse four wàhùwà alimun bikum sẹ̀míọ́n lè àkọ́wá alikum ọlọ́run ọmọ gbogbo nǹkan pẹ̀lú yín o ó sì gbọ́ gbogbo ọ̀rọ̀ yín wà bá sí irúgbìn àmọ́ ẹ̀lẹ́kùn ọ̀dẹ̀ ńlá sẹ́tẹ̀ ń ṣe kọ̀ọ̀dírò náà aleikum ọba tó lágbára lẹ́yìn lórí ni hakimu bainakum yọ ṣe ṣèdájọ́ láàrin wọn ni wàhákàdá fàyòfàṣìrú náà bìlàzìmìhàn bàbá muhammad bùnà sọ́ọ́lẹ̀ àlùfẹ́ ìmọ̀ nímọ̀ sí máa ń tu nìyẹn ṣùgbọ́n wà tààrọ̀ sheikhul islam ibn taymiyyah rahimahullah fi hadha al-kitab wa ghairi anna ala haqiqatiha wọ́n ní ṣùgbọ́n bàbá ibn taymiyyah kọ́lọ̀ kó bá ní kẹwọn nínú tíra àwọn tá à ń ṣe ṣẹ́rí rẹ̀ yìí èyí al-aqidatu al-wasitiyah àti láwọn inú tíra àwọn míì ibi tí bàbá ibùdó tó mìíràn lọ ni wípé pàápàá pọ́lọ̀ ń bẹ pẹ̀lú èèyàn gangan ni kìí ṣe pé mọ́ rẹ̀ àbí bó ṣe ń rí nǹkan àbí bó ṣe ń gbọ́ nǹkan kí wá làwọn àlàyé táwọn àáfàá ṣe lórí mọ́sálà àáfàá part sixty la parí lónìí àlàkídá tó lè wà sọ pé yà part sixty lọ parí ńgbọ̀ ọba di part sixty one àmọ́ wá tẹ̀síwájú àwọn àáfàá tó ní wípé kìnnáyà ni àdàpè nípa ìmọ̀ ọlọ́run ni àti ṣékùlù islam àtàwọn mìtàdún lórí pé pàápàá ni àmọ́ gbá wọn àlàyé wọn síwájú kọ́lọ́n kó fún wa lágbòóyọ̀ ọ̀rọ̀ rẹ̀ ní tákìdá fẹ́ ṣe fún wa náà ni pé ká lè jẹ́ ni ọlọ́run tá a bẹ̀rẹ̀ pọ̀ ọlọ́run bá mi pẹ̀lú wa ó rí wa á lè máa sọ́sẹ́ tá a ṣe iṣẹ́ rí láàṣẹ àní ṣiṣẹ́ ẹbú á dẹ̀ dọ̀dọ̀ lẹ́ni tọ́lọ́run bọ́ yọ́nú sí kọ́lọ́n assalamu alaykum wa rahmatullahi wa barakatuh